Jésù jìyà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Jésù ṣe èyí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa tọ̀ ọ́ lẹ́yìn ó rán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó ràn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ ó sì kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló tẹ̀lé e Jésù wá láti fi ìfẹ́ Ọlọ́run sí ènìyàn hàn àti láti mú ènìyàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run nínú gbogbo èyí àwọn olórí ẹ̀sìn jowú Jésù ọlọ́kàn líle ènìyàn ni wọ́n wọn kò sì gbàgbọ́ pé Ọlọ́run ló rán Jésù wọ́n kọ̀ láti gbàgbọ́ pé àwọn ti rú òfin Ọlọ́run àti pé ẹlẹ́ṣẹ̀ ni àwọn àwọn olórí parọ́ mọ́ Jésù wọ́n sì mú un àwọn ọmọ ogun lù ú nípàṣán wọ́n hun adé ẹ̀gún e tí wọ́n gbé e lé e lórí wọ́n fi í ṣe yẹ̀yẹ́ rántí pé jésù jẹ́ ọmọ ọlọ́run ó ní agbára láti pa àwọn ènìyàn wọ̀nyí run ṣùgbọ́n kò ja ìjàkadì láti gba ara rẹ̀ sílẹ̀ ó mọ̀ pé ètò ọlọ́run ni fóun láti kú. àwòrán kẹtàdínlógún. a kan jésù mọ́ àgbélébù. àwọn ọmọ ogun kan jésù mọ́ orí igi àgbélébù títí ó fi kú. ní àkókò náà ó jẹ́ àṣà wọn láti pa àwọn arúfin pẹ̀lú ikú oró. àwọn ọ̀daràn méjì mìíràn ni wọ́n kàn mọ́ àgbélébù pẹ̀lú jésù. bí ó tilẹ̀ jẹ́ pé jésù kìí ṣe ọ̀daràn tàbí arúfin kìí ṣe ẹlẹ́ṣẹ̀ jésù jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jẹ gbogbo wa ni a ti dẹ́ṣẹ̀ ó sì yẹ kí a kú nítorí ẹ̀ṣẹ̀ wa Jésù di ẹbọ ẹ̀ṣẹ̀ láti san gbèsè ẹ̀ṣẹ̀ aráyé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run yóò dáríjì wa gba Jésù Kristi Olúwa gbọ́ a ó sì gbà ọ́ là ẹ̀kọ́ kejìdínlógún àjíǹde àwọn ọ̀tá jésù ronú pé àwọn ti rẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lẹ́yìn tí jésù ti kú lórí igi àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ sin òkú rẹ̀ sínú ibojì wọ́n ti ẹnu ibojì náà wọ́n sì yí òkúta ńlá lé e ọjọ́ méjì kọjá ṣùgbọ́n ní ọjọ́ kẹta jésù jíǹde kúrò nínú òkú àwọn obìnrin kan dájí lọ sí ibi ibojì láti lọ fi tùràrí ra òkú Jésù wọ́n rí i wípé a ti yí òkúta náà kúrò òkú Jésù kò sì sí níbi tí a tẹ́ ẹ sí àwọn áńgẹ́lì méjì fi ara hàn láti sọ fún àwọn obìnrin náà pé Jésù wà láàyè wọ́n wípé kò sí níhìn yìí ó ti jíǹde bẹ́ẹ̀ ni Jésù ti jíǹde kúrò nínú òkú ó fi hàn wá wípé nítòótọ́ Ọlọ́run ni Jésù wà láàyè lónìí ó sì ti ṣẹ́gun Sátánì àti ikú títí ayérayé. thank you ẹ̀kọ́ kọkàndínlógún tómásì gbàgbọ́ lẹ́yìn ìgbà tí jésù jí dìde kúrò nínú òkú ó fi ara hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ ọ̀rọ̀ pẹ̀lú wọn ó sì bá wọn jẹun ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ tómásì kò sí láàrin wọn kò gbàgbọ́ pé jésù ti jíǹde ó sọ pé bí kò bá ṣe pé òun rí àpá èso ní ọwọ́ rẹ̀ kí òun sì fi ọwọ́ kàn án òun kò lè gbàgbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan jésù tún fi ara hàn wọ́n ní ìsinsìnyí tómásì wà níbẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí i nínú àwòrán yìí tómásì kúnlẹ̀ lórí eékún rẹ̀ lẹ́sẹ̀ jésù ó sì wí pé olúwa mi àti ọlọ́run mi tómásì kò sí aláìgbàgbọ́ mọ́ jésù wí pé ìwọ gbàgbọ́ nítorí pé ìwọ rí mi alábùkún fún ni àwọn tí kò rí mi tí wọ́n sì gbàgbọ́. ẹ̀kọ́ ogún ìgòkèrè ọ̀run lẹ́yìn ìgbà tí jésù ti jí dìde kúrò nínú òkú ó fi ara hàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n rí i wọ́n sì mọ̀ pé ó wà láàyè lẹ́yìn ogójì ọjọ́ àkókò tó fún jésù láti gòkè lọ sí ọ̀run ó ti parí iṣẹ́ rẹ̀ tí ó wá ṣe láyé jésù wípé ẹ lọ kí ẹ sì sọ gbogbo aráyé di ọmọ ẹ̀yìn mi kí ẹ sì máa kọ́ wọn láti ṣe ìgbọ́rọ̀ sí àwọn ohun gbogbo tí mo ti pa láṣẹ fún yín gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn ti ń wò Jésù dìde ó sì bẹ̀rẹ̀ sí í kúrò lórí ilẹ̀ ayé a gbà á sókè lọ sí inú àwọsánmọ̀ nígbà náà ni àwọn áńgẹ́lì méjì fi ara hàn wọ́n sì wí fún àwọn ọmọ ẹ̀yìn pé Jésù tí wọ́n ń wò yìí yóò padà gẹ́gẹ́ bí wọ́n ti rí tí ó ń lọ sí ọ̀run Jésù wà ní ọ̀run ní ìsinsìnyí ó ń pèsè àyè sílẹ̀ fún gbogbo àwọn tí ó ń tẹ̀lé e ṣé ìwọ yóò gba Jésù gbọ́ kí o sì lè ní ìyè àìnípẹ̀kun pẹ̀lú ǹjẹ́ ìwọ múra tán láti pàdé rẹ̀ nígbà tí ó bá padà wá. àwòrán ìkọkànlélógún àgbélébù tí ó ṣòfo èéṣe tí Jésù fi kú lórí igi àgbélébù Jésù kú kí a bá lè gba ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ lọ́wọ́ ìjìyà ẹ̀ṣẹ̀. Jésù kò dẹ́ṣẹ̀. Àgbélébù rán wa létí pé ó kú láti mú ẹ̀ṣẹ̀ kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó yà wá nípa pẹ̀lú Ọlọ́run. Jésù ẹni mímọ́ ẹni tí kò dẹ́ṣẹ̀ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. A fi rúbọ fún wa ní kété tí a bá ti gba Jésù gbọ́ tí a sì yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run yóò dáríjì wá jésù yóò sọ wá di ọmọ ọlọ́run àwọn àwòrán wọ̀nyí yóò ràn ọ́ lọ́wọ́ láti ní òye bí o ṣe lè di ọmọlẹ́yìn jésù kristi. àwòrán kejìlélógún àwọn ọ̀nà méjì jésù ó kọ́ni nípa ọ̀nà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun gbogbo ènìyàn ni ó bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ní ọ̀nà tí ó gbòòrò tí í ṣe ọ̀nà ẹ̀ṣẹ̀ nítorí pé a ní ara ẹ̀ṣẹ̀ èyí tí a jogún láti ọ̀dọ̀ bàbá wa ádámù wá ọ̀nà tóóró ló lọ sí ọ̀dọ̀ ọlọ́run àti ọ̀nà ìyè àìnípẹ̀kun ló lọ sí ọ̀run jésù wípé kí a gba ọ̀nà tóóró wo inú àwòrán yìí ìwọ yóò rí àgbélébù tí ó dúró ní ẹnu ọ̀nà tóóró a gba ọ̀nà yìí nígbà tí a ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa tí a sì gbàgbọ́ pé Jésù Kristi kú lórí igi àgbélébù dípò wa ogunlọ́gọ̀ ènìyàn ni kò fẹ́ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ọ̀nà tí ó lọ sí ọ̀run tí ó tóóró yìí ò ní ọ̀nà tí Ọlọ́run pèsè fún wa wọ́n ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó gbòòrò tí ó lọ sí ibi ìparun ní ọ̀run àpáàdì ọ̀nà wo ni ìwọ fẹ́ tẹ̀lé èyí ṣe tí ìwọ kò bá ọlọ́run sọ̀rọ̀ ní ìsinsìnyí sọ fún ọlọ́run pé olúwa ọlọ́run ìwọ tí ó tóbi àti ẹni mímọ́ jùlọ mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí mo sì mọ̀ pé mi ò lè gba ara mi là mo gbàgbọ́ pé jésù kristi kú lórí igi àgbélébù láti gba ìyà ẹ̀ṣẹ̀ mi jẹ jọ̀wọ́ dáríjì mi wẹ̀ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi kí o sì sọ mí di ọ̀kan nínú àwọn ọmọ rẹ. Mo fẹ́ tẹ̀lé ọ̀nà Jésù kí n sì máa gbé pẹ̀lú rẹ ní ọ̀run lẹ́yìn ikú mi. Mo dúpẹ́ Olúwa nítorí pé o gbà mí.